isaac fayose àbúrò former governor ekiti state ó ti jáde sọ̀rọ̀ ó ti fún wùnmí ìyàwó mohbad lámọ̀ràn bẹ́ẹ̀ ni pé kó tẹ̀síwájú kó tètè lọ wá ọkùnrin míì tó sàn okun dáadáa tó bá dáa kó tẹ̀síwájú kó máa kó máa bá ọ̀rọ̀ ayé ẹ̀ lọ kó máa dá àwọn tó ń sọ̀sọ́kúsọ lóhùn ẹ wò kí ló fà á gan tí isaac fayose ṣe jáde láti mú irú àmọ̀ràn yìí wá lásìkò yìí ẹ tó dẹ̀ mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló ń sọ̀rọ̀ DNA nítorí nǹkan táwọn èèyàn tiẹ̀ ń sọ ni pé ẹ ṣé àsìkò yìí ló yẹ kí Wùnmí fẹ́ ọkùnrin míì tó jẹ́ pé ọ̀rọ̀ DNA ń kún lọ́tún lọ́sì táwọn ọmọ Nàìjíríà ní dandan kó ṣe DNA tóun náà lóun ò gbà òun ò ṣe DNA kò sí nǹkan kan tó kọ̀ wọ́n bẹ̀ láàrin òun àtọkọ òun ni ṣé àsìkò yìí gangan ló yẹ kí wùnmí lọ́ọ́ fẹ́ ọkùnrin mi gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni isaac fayọ̀ṣe ṣe ń fún lámọ̀ràn kí ló wá dé gangan tí mr fayọ̀ṣe ṣe mú àmọ̀ràn yẹn wá kí ni wọ́n rí tí wọ́n fi sọ̀rọ̀ yìí jáde tí wọ́n fi ń fún wùnmí lámọ̀ràn pé kó tètè wá ọkùnrin míì fẹ́ o kásìkò tó lọ ṣé wùnmí wá lè gbé irú ìgbésẹ̀ yìí lákòókò yìí tó jẹ́ pé àwọn èèyàn sọ oríṣiríṣi pàápàá ẹ lórí ọ̀rọ̀ ẹni tó jẹ́ bàbá ọmọ ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti dìde Bukky Jesse àtàwọn míì náà ti sọ̀rọ̀ pé pé tán ti accuse kábíyèsí Ẹlẹ́gùṣì pé òun ló lọ́mọ bó tiẹ̀ jẹ́ pé wọn ò fi àrídájú tó dáa sílẹ̀ láti fi hàn pé kábíyèsí ló lọ́mọ àmọ́ kábíyèsí náà ti wá jáde o lórí ọ̀rọ̀ yìí pé rárá ẹ̀ lè kó bá mi o wọ́n sì ti àwọn ti fi tó àwọn ọlọ́pàá létí pé ẹ wo àwọn tá à ń sọ yìí wọ́n parọ́ mọ́ mi ni o èmi kọ́ mo lọ́mọ o ẹ ẹ wọ́n kàn fẹ́ fi ìdọ̀tí wọ́n fẹ́ fi yí n lára ní o ẹ já gbọ́ ìdí tí ẹ ti Fáyọ̀ṣe ṣe jáde ẹ láti fún Wùnmí lámọ̀ràn pé kó tètè wá ọkùnrin míì kó tẹ̀síwájú ayé kó má gbọ́ gbogbo wìrìnwìrìn wìrìnwìrìn tí àwọn èèyàn ń sọ káàkiri ẹ já gbọ́ ìdí tó ṣe sọ̀rọ̀ yìí. welcome to crossblogX XTV. remember to like share and follow us ṣé Wùnmí lè ní òun fẹ́ lọ́kọ lásìkò yìí tí ọ̀rọ̀ DNA ṣe ń kún káàkiri lọ́tún lọ́sì ẹja gbóhun tí àbúrò former governor Ekiti state sọ ìyẹn Isaac Fayose ẹja gbóhun tó sọ lórí ọ̀rọ̀ yìí. after one year of Mohbad remembrance after Mohbad one year remembrance Wunmi you know you are allowed to marry and be happy again no man lives forever everybody calm down. eléyìí lágbára o àmọ̀ràn yìí. so Wunmi after Mohbad's one year i will advise you to look for a good husband another one because your life doesn't stop na people dey get off from their bus stop because you are widow now doesn't mean you are out don look at those win win win win win win like bee wey dem full social media they are just using you to get views you are valuable that's why they are talk that's why they are all talking about you to to to to dna oh, dna you don't owe anybody dna all those people where they do gold fund on dna all of them <laughs> they just they raise money for their pocket Now for their pocket they just they raise money and they are using you to get don't even give them attention. you come first we don't hold the only person that can ask you for DNA is Mobad. eléyìí and Mohbad is in heaven when you get to heaven you are, Mobad, we face Baba God hold your conscience hold your strength be strong don't listen to them move on. Drop your comment. Remember to like, share, and follow us. Thanks for watching.